ọmọ kí káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí mo lérò pé ẹ gbádùn àwọn orin ẹ̀mí yẹn ní báyìí a ti bọ́ sí ìpele tí ó kàn yẹn ní ìpele ọ̀rọ̀ ọlọ́run àwọn bàbá wa nínú olúwa dẹ̀ ti wà ní inú ilé láti mú ọ̀rọ̀ ọlọ́run tọ̀ wá ṣùgbọ́n kí n tó dárúkọ wọn jẹ́ ká ṣubú èlùwà sínú ìwé orin dáfídì psalm sixty two verse seven psalm sixty two verse seven tí ó kà báyìí wípé nípa ọlọ́run ni ìgbàlà mi àti ògo mi àpáta agbára mi ààbò mi sì ń bẹ nínú ọlọ́run ní báyà bàbá wa nínú olúwa tí mo fi sọ̀wọ̀sọ̀wọ̀ dárúkọ wọn prophet lucky alex ìmúṣẹ láti celestial church of christ olúwa dábírà parish command ní ìpájà dádì wa ẹ káàbọ̀ sórí ètò ẹ bá mi gbóhùn sókè kẹ bá mi kẹwọn aráàlú dáadáa. máa kọ́kọ́ ṣe kankan náà níbi tí n bá ti fẹ́ sọ̀rọ̀ lọ́hùn torí wọ́n máa ń pè ní bàbá ìyìn. bàbá ìyìn. bẹ́ẹ̀ mo dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ kò mm-hmm. dá ọpẹ́ padà o sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí ohun bí ọpẹ́ bí ọpẹ́ kò ní tọ́lọ̀ dẹ̀dẹ̀ gbogbo wa. àmín jésù àmín jésù dáàdì wa ẹ káàbọ̀ akọni tí a fẹ́ wò lónìí ni ta ni ìgbàlà rẹ ta ni ìgbàlà rẹ dáàdì ẹ máa bọ́rọ̀ ọlọ́run tẹ̀síwájú. àkọlé tí ẹ̀mí ọlọ́run mú wá fún wa lónìí ni ta ni ìgbàlà rẹ tá bá ní ká wo ọ̀rọ̀ ẹ dáadáa ó jọ mọ́ ìbéèrè kí ọkọ máa béèrè lọ́yàn pé ta ni ìgbàlà rẹ ta lẹni tó gbàgbọ́ ẹlòmíì gba bàbá ẹ̀ gbọ́ mm-hmm. ẹlòmíì gba ìyá ẹ̀ gbọ́ mm-hmm. ẹlòmíì gba ẹbí ẹ̀ gbọ́ mm-hmm. ẹlòmíì ọ̀rẹ́ ló gbàgbọ́ kò sí pé kò jẹ̀bi náà ibi tí òye yé mọ́ mm. ibẹ̀ náà ni ó mọ̀ dé yẹn ṣùgbọ́n kì í ṣe yẹn ni mò ń sọ nínú ọ̀nà rẹ nínú iṣẹ́ rẹ ta ni ìgbàlà rẹ ta ni ẹni tí ò ń wò gẹ́gẹ́ bí ọlọ́run rẹ èèyàn lọ sí church èèyàn ń ṣẹ̀sìn èèyàn ń kọrin kò sí nǹkan tí mi ò lè ṣe ní church mò ń ka bíbélì mò ń ṣe gbà mò ń sọ̀rọ̀ ọlọ́run mò ń gbálẹ̀ mò ń nu ṣíà yóò ti pé bí ọmọ ẹni tó gbàlà ẹni tó tó gbàgbọ́ mm. tàbí ẹni tó mọ ẹni tó ń gbà ọ́ là mm. ó lè jẹ́ pé bí wọ́n sọ pé wọ́n ń ṣe ló ṣe ń bá wọn ṣe inú ìwé Dáfídì ni ọ̀rọ̀ yẹn ti tàn á wá Dáfídì wo ìgbésí ayé ẹ̀ títí nípa ipò ọba tó wà ohun tí ẹ pé kò mọ bó ṣe lè ṣe bí bàbá ẹ̀ ṣe já kíkanjú tó bàbá ẹ̀ ṣe nọlá tó bàbá ẹ̀ ṣe lọ́rọ̀ tó ṣùgbọ́n nípasẹ̀ Dáfídì òun kò dé ẹ̀ mọ Dáfídì rárá nígbà tí Dáfídì wá dórí ipò ó wá ń wo títí títí títí títí títí pé ah ta ló dẹ̀ bùn mi dépò ọba tí mo wà yìí ta dẹ̀ lẹ́ni náà olóòtú ó jẹ́ nǹkan tó lágbára púpọ̀ bíbélì ò kì í ṣe novel kì í ṣe kọdákọ lè ṣí ó kọjá ọlọ́run sì dọ̀run ayé ayé sì wà ní jújú hmm. bíbélì kọjá bẹ́ẹ̀ àròjinlẹ̀ ló mú ọ̀rọ̀ jáde wá látara Dáfídì bó ṣe mú tọ́pìkì wá pé ta ni ìgbàlà rẹ ta ni ìgbàlà rẹ ta lẹni tí ó gbàgbọ́ hmm. ṣé ẹ̀gbọ́n ẹ tó wà lamẹ́ríkà ni lòpó lè ṣe ni lóòótọ́ lóòótọ́ wà lamẹ́ríkà tó tọ́ hmm. ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní pé àjùmọ̀ bí òkan tàánú ẹni tí Ọlọ́run bá rán sí ènìyàn ló máa ń ṣe ni lóore ṣé ọ̀rẹ́ rẹ ló pè ní ẹni tó lè ràn ẹ́ lọ́wọ́ ni gẹ́gẹ́ bọ́n yẹn ka ẹ̀kọ́ ẹ fún wa tá bá wo ẹ̀kọ́ ẹ dáadáa ó ní nípa ọlọ́run ni ìgbàlà mi ìgbàlà mi nípa ọlọ́run ó ní ó tún tẹ̀síwájú. àti ògo mi àti ògo mi. àpáta agbára mi àpáta agbára mi ẹjọ mo ń bọ̀ ẹ ká dúró níbẹ̀ ẹlòmíà wò pé ẹlòmíà wò pé òun nọlá òun nọrọ̀ kò sí kan tóun ò ní á wá kọ́lé á mhm. kọ́ fẹ́ǹsì á ga gógóró kódà á tún gbé sójà síbẹ̀ á tún á tún kó síbẹ̀ yóò bá sọ fún ọ pé ó ń bọ̀ ó lè tẹ̀bẹ̀ tó òòjì ẹ̀ lè rí wọn ojú ìgbà tó bá jáde tó bá tún máa jáde gan mọ́tò wọn gan wọn dúdú ni òòjì ẹ̀ lè jáde tó wà ń bẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ wà ní wọn jọ ń gbé àdúgbò wọn ọ̀dà wọn mọ̀ ṣùgbọ́n ọjọ́ tí ẹ bá gbọ́ pé irú ẹni bẹ́ẹ̀ pé wọ́n lẹ òbítúárì ẹ̀ síta níbo ni ikú gbà wọlé. ó fọ fẹ́ǹsì. ẹ ká dẹ̀ wú bẹ́ẹ̀ níbo ni ikú gbà wọlé ṣé ikú ò rí àmì ní ìta àbí kò rí sójà àbí kò rí fẹ́ǹsì ni àbí kò rí security ń bẹ̀ ni ṣé òun security ẹ̀dùn ọ̀fi ṣàbò rẹ àbí òun tó ti yẹ òun tó máa ń gbé sí ìbàdí dàbí tó máa ń gbé sí apá hmm. àbí èwo ló ṣé òun tó bìlípò gbà ẹ́ lánìyẹn ta ni ìgbàlà rẹ ẹ̀yin tí ẹ ń gbọ́ mi nílé mi ò wá láti wá láti wá sọ̀rọ̀ àbùkù sẹ́nikẹ́ni bí kì í ṣe pé láti wá fi ìdí ìgbàgbọ́ wa múlẹ̀ pé mm. èèyàn kan wà mm. lókè mm. tá ò rí tó mọ̀ wá tó mọ̀ wá tó ṣẹ̀dá wa ní ọjọ́ kẹfà tó pè wá ní ènìyàn tó yẹ pé òun ló ní kọ́kọ́rọ́ pé mí má mi mọ́. láàrin ìṣẹ́jú kan. mí má mi mọ́. bí èèyàn bá ní kọ́kọ́rọ́ tó lè sọ pé kó máa mí tó lè ní kọ́kọ́rọ́ pé kó má mí mọ́ wá sọ fún mi ohun tó wá wà tí kò lè ṣe èmi máa ń pè mí máa ń dáṣà kan kan máa ń pè bí àmì ìmọ̀kan tí mo ṣe mo ní ẹni tó dán èèyàn wò jù ní ayé àti lọ́run ni ọlọ́run. Hmm. kí lẹ rí tẹfí sọ a dá fún yín olóòtú. ọlọ́run máa ń fi ìdánwò ṣògo ni. Hmm. ṣé ti Jóòbù la fẹ́ sọ ni. ṣé ti ẹ tún gbọ́ ẹni tó yọ ọlọ́run dídì wò tó ní pé ọ̀rẹ́ mi ni abraham nígbà tí ọlọ́run bá lè ẹ ọdún kó tó pé wá dẹni tó nọmọ láyé hmm. ọ̀rẹ́ ọlọ́run nìyẹn o hmm. ọ̀rẹ́ jòbù ẹni bí ọkàn mi ọlọ́run máa fi ń wo bí ìgbà mo sọ ohun tó le jù láti ní ni ìgbàgbọ́ àti ìrètí tẹ̀sán nípa ẹ̀ lẹ́ẹ̀kan yẹn hmm. ṣùgbọ́n tẹ́rí ìgbàgbọ́ tí ìgbàgbọ́ bá jẹ́ nǹkan tí ò lè ní olótù wọn ni máa sọ fún wa pé jésù ní sọ pé pé tí èyí bá ní ìgbàgbọ́ bíi kóró mustadi ó ti kéré bíi kóró mustadi àwọn àtọkọ òkè wọ́n máa fi wé zuma rock ọkọ fi mm. wé olúmọ rock tí mm. wọ́n mọ̀ pé ó máa easy láti wọ́n máa fọ́kẹ́ o ìgbàgbọ́ ẹ̀ tó bá ti ní kóró mustadi ó ti ẹ̀ ó ní wọ́n yóò sọ fún òkè pé kó ṣí òkè yóò sì ṣí ẹ ká kíyèsí káwọ́ ó dàbí ká rán ọmọ lọ sí iléèwé nsìn ká sọ fún ọmọ yẹn pé wá o mi ní pé kó lọ síbẹ̀ kó lọ gba hundred percent o tó bá láti gba ten percent nínú hmm. hundred percent o ti pass. Hmm. ṣé mi ṣé òye nǹkan tí mò ń sọ yé yín ṣùgbọ́n ó máa dára pé kéèyàn ní ìgbàgbọ́ béèyàn bá ti ní ìgbàgbọ́ ohun gbogbo òun ló ní ohun tí gbàgbọ́ máa ń bí ní ábìtẹ́lọ́rùn. bẹ́ẹ̀ ni kò kí ń yẹ àwọn èèyàn púpọ̀ ọ̀yàn pé àtàlù gbàgbọ́ kìrìsẹ́yìn ni mí o mo wà lọ́jọ́sọ mo gbàgbọ́ o mo bèrè lọ pásítọ̀ kan àti wọlé gbẹgbẹ ìjẹ́ tí ó gbàgbọ́ àá onírú ìbéèrè wo ni mò ń béèrè ní ọwọ́ òun yìí mm. mo ní ẹ̀mí ọlọ́kọ̀ ni kí n béèrè pé ṣé gbàgbọ́ ni sà ní èèyàn òun jẹ́ òun odidi wòlíì tó òun wàásù òun ò ṣe wá ní gbàgbọ́ mo ní nígbà tẹ wá gbàgbọ́ kí ló wá fa igbe ìlànà fàgbó ní nǹkan tó ọmọ yẹn ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan ẹni ó ló ń bà wọ́n nínú jẹ́ ìyẹn túmọ̀ sí pé ẹ ní ìgbàgbọ́ ẹ bá nígbàgbọ́ ẹ ní ìgbàgbọ́ nínú ìrètí nínú oh. ìrètí lẹ́tí máa máa gbàdúrà pé mo mọ̀ pé ìwọ Ọlọ́run oh. wípé ìwọ ló fi àwọn ọmọ yìí fún mi mm. mo mọ̀ pé o lè ṣe. o mi tún wọn ṣe. iṣẹ́ ilẹ̀ lómi wá mm. ó pọ̀ wá ṣẹ́ ni o ìgbà ló máa ka ọjọ́ mm. bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ní àwàkọ́lá lọ́jọ́ lọ́wọ́. ẹlòmíì ọmọ là ń wá o. ẹlòmíì ọmọ olóhùn wa tábẹ̀rẹ̀ sí ní ká fọlọ́run. wọ́n wá máa máa wọ pé abẹ́ẹ̀dẹ̀ yìí lágbájá náà ọjọ́ kan lọ́jọ́ bí wa àjọ lọ léèwé ni ọmọ kẹrin ọmọ kẹrin ló ń tọ́ lọ́wọ́ yìí mm. ó ti gbàgbé bí sọ pé ògo ìkẹyìn yóò ju ògo ìṣáájú lọ mm. pé àsìkò ẹ bá ka ìwé ìwé tó ti yé yín tẹ bá wo ìwé Genesis Genesis fifteen nípa arákùnrin arábìnrin eh, anna àkókò tí ọlọ́run dání at the set time that God has said that he's going to do it àsìkò ẹ ṣe àkókò wà fún olùkọ́ there is time for everything ìgbà títí ẹni kò jẹ́ kó ṣe kí ni kó má ṣe fò ẹ́ dá. Hmm, ìgbà tiwa ìgbà a ṣe máa padà wá sọ̀rọ̀ lórí ìgbà tiwa hmm. torí ẹlòmíì mọ ìgbà tí ìgbà ẹ̀ dé ẹlòmíì wà tó pé ìgbà tí ìgbà ẹ̀ dé ẹ̀ṣẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní dá hmm ẹlòmíì ìgbà tí ìgbà èdè ṣe ló bẹ̀rẹ̀ sí ní bí ọlọ́run nínú ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ ká lọ sókè lọ ká tún lọ fi orin ká fi omi sórí ọ̀rọ̀ ọlọ́run tá a gbẹ́ tó máa padà wọlé jáde wá sí mi máa bá wa sọ̀rọ̀ lórí àkòrí tí à ń sọ lọ ìta ní ìgbàlà rẹ ẹ kú wòye.